Barrett FM one zero oh one point one òkè bèbí Ògbómọ̀ṣọ́ ó láòdì gan ẹ máa gbádùn wa ṣó ó kilẹ̀ falafala. nígbà tí aago mẹ́wàá ti rókejì láti kàn ní ayé kò tọ́ ní ìtẹ̀síwájú àwọn ètò wa ní ọlọ́kan òjọ̀kan èyí tí a ti là kalẹ̀ fún àsìkò Ramadan yìí ètò àlfíìpìdì náà ni yóò máa gorí afẹ́fẹ́ bisimilá. Huwa Allahu alladhi إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه wa sahbihi ajma'in amin àtún kí ẹ̀yin olùgbọ̀wá wípé àdìjọ kojúmọ́ kó ṣe ramadan aláàjẹ ká ṣe ó pẹ ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àpò ní àlefíkò òfin dín fún ti oṣù ramadan ọládùnní belo lóko mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹdẹ lógúnmọṣọ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè aláwọ̀kọ́ tí màá kọ́ máa fi ṣíde oníbèrè oníbèrè tí wọ́n sọ pé ǹjẹ́ ẹ̀sìn Islam ọ faramọ́ ọ yọ́nú sí fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí láti máa jẹ ẹran pẹ́pẹ́yẹ eléyìí ó jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì oníbèrè oníbèrè wọ́n béèrè láti Sáwókótó wọ́n ní ǹjẹ́ ó ti tó fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí láti sọ pé kí wọ́n sọ pé wọ́n rí oṣù ní Saudi àbí láwọn orílẹ̀-èdè lárúbáwá míì ó ti tó fún wa ní nàìjíríà ń bí káwọn òbí sọ pé tọ̀ nígbà tí wọ́n ti rí àwa náà àbùkátà sí ká máa wá oṣù mọ́ lọ́dọ̀ wa ń bí àbáwa náà gbìyànjú láti tún wá oṣù lọ́dọ̀ wa àti pé tí ẹnìkan ní nàìjíríà ń bí bá ti àá sọ pé òun rí oṣù ǹjẹ́ ó tọ́ fún ẹni òun tó sì jẹ́ pé kò sí nípò àṣẹ kankan bóyá fún ti ipò àṣẹ ti ẹ̀sìn Islam kọ́kàn á sọ pé òun rí oṣù kọ́ wa máa sọ pé òun kéde ìjọ tó mú kọ́ sọ pé òun kéde pé tọ̀ àti róṣù nǹkan kan àbí bó ṣe ti róṣù ó ní láti mú un dé etí gbọ́ bí aláṣẹ kan tó jẹ́ pé aláṣẹ ni ó wà gbẹnu ẹ̀ kéde fún alihumma lápapọ̀ ẹ̀jẹ̀ dàdúbà bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa tó tọ́ kí mùsùlùmí jẹ ẹran pẹ́pẹ́yẹ bẹ́ẹ̀ ni ọ tọ̀ kò sí nǹkan kan tó ṣe léèwọ̀ nínú òfin ọlọ́ nínú àwọn ẹran tó dùn púpọ̀ náà ni ẹran àwọn ẹyẹ ẹyẹ ẹrú èwo ẹyẹ tó ṣe pé ń bá wa gbé àbí kò tiẹ̀ bá wa gbé ṣùgbọ́n kì í sábẹ́ kánná tí máa fi rú èkánná bẹ́ẹ̀ tí máa fi dẹ̀dẹ̀ sọ àwọn eléyìí gbogbo ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa. ẹran tó ṣe pé ẹsẹ̀ rẹ̀ èékánná rẹ̀ ọmọ àka rẹ̀ síra wọn kò lálàfo bíi pẹ́pẹ́yẹ kò sí tó ṣe léwọ̀ ẹ̀tọ́ ni fún wa láti jẹ torí ẹ̀ tó bá ní pẹ́pẹ́yẹ jẹ ẹran pẹ́pẹ́yẹ má ti ẹ̀rọ nínú ẹ̀mí rẹ̀ pé sósì tó àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run tó àwọn Yorùbá ló ń láwọn gbàgbọ́ kan ilé ìtọ́ ta òfin ṣẹ̀ríà nípa pẹ́pẹ́yẹ ẹ̀ríkẹ́ tí ẹnìkan bá ń gun ọ̀kadà lọ tó bá fi lè gba adìẹ ó lè má dùn àmọ́ tó bá sì sì gba pẹ́pẹ́yẹ à nǹkan sì <laughs> wọ́n lè máa ní wọ́n lọ wá kọbọ tá à ná kọ́bọ̀ mọ́ fa ó lè torí ẹ lọ báǹkì mm. wọ́n bọ̀ ń wọ́wọ́ sílẹ̀ mm. wọ́n nìkan fi ha lẹnu àwọn rọ́ọ̀bù kù <laughs> so tí ò sí nínú nǹkan tó bẹ́ sí ọlọ́run ọba mu mm. pẹpẹ yẹ ẹranko tọtọ láti jẹ ni bẹ́ẹ̀ wọ́n ní ìjọ tọ́ kápẹ́ wọn rọ́ṣù ní saudi yẹn àbí ní orílẹ̀-èdè àwọn mùsùlùmí mi táwa fi rírí táwọn rọ́ṣù àwa nàìjíríà tá àti rọ́ṣù ká lo eléyìí láti fi bẹ̀rẹ̀ Ramadan kò takò fi ọlọ́run ọba ṣùgbọ́n àwọn àdìsí wa tó fi hàn wá pé tí ìhà ibi tí wọ́n ti rọ́ṣù bá yàtọ̀ sí ìhà ibi tí orílẹ̀-èdè tiyín wà lọ́nà tó ṣe pé ibù yọ oṣù ibù lé oṣù lágbọn bí tẹ́yìn wà lè yàtọ̀ sí ibù lé oṣù lágbọn bí tí wọ́n ti ní wọ́n róṣù yíyàtọ̀ sí tí yíyàtọ̀ tí ibù lé oṣù yẹn yàtọ̀ síra wọn láti ìlú kan sí ìlú kan ó tó kọ ẹni láti bẹ̀rẹ̀ rọmọbọ́ọ̀nà pẹ̀lú rírì tiwọn hmm. so nítorí de eléyìí ó ti ṣẹlẹ̀ láyé ànábì muhammed sallallahu alaihi wasallam kò pẹ́ tí ànábì kú hmm. ìníṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ayé àwọn abdullahi ibn abbas radiyallahu anhuma ìgbà wa kan wà tí kurayb tó gbà wá látọ̀dọ̀ rẹ̀ ó ní ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ suyamu madina kọ́ ni wọ́n bẹ̀rẹ̀ ní sham níbi tí khalifa wà kí ló dé oníbẹ̀rẹ̀ anábì sallallahu alaihi wasallam kọ́ wa bí wọ́n bá tó rí oṣù ní ìhà àbí táwa ìgbà náà látò bẹ̀rẹ̀ suyamu ramadan ah ìlú ńlá ni Saudi ya, ìlú tó sì pàtàkì ni hmm. ibẹ̀ ni alqibla wa wà hmm. ibẹ̀ náà ni ìlú anabi Muhammad sallallahu alayhi wa sallam tí mọ́ṣáláṣí rẹ̀ wà hmm. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n bá ń rọ́ṣù ní Saudi ya yẹn wọ́n rí fúnra wọn àtàwọn tó bá wà ní hàbí tí wọ́n wà ní kì í ni wọ́n rí fún àtàwọn tó bá wà ní hàbí táwa wà torí ẹ̀ àwa náà ó ṣe sùúrù tí wọ́n fi sọ pé wọ́n rí lọ́dọ̀ wa àbí wọn ò tiẹ̀ rí káwọ́ kọjọ́ ṣàbán kó pọ́gbọ̀njọ́ nígbà tó bá tó pọ́gbọ́njọ́ ni Ramadan náà wà á tẹ̀lé ẹ sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa hmm, a lè sọ pé bóyá ojú kòkòrò àti ìfẹ́ àti ṣẹ̀sìn ìní ń bẹ pẹ̀lẹ́ lómi tá a fi máa kánjú pé ṣé wọ́n ti róṣù ni àbí wọn ò tí ẹlòmíì ìwà ń wára rọ́ ni nítorí pé a rí i pé tí Ramadan bá ti bẹ̀rẹ̀ ìjọ kìíní kejì kẹta kẹrin wọn ti di ẹni tó ṣe pé ìyàn mọ́ṣáláṣí ìyàn lódì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ṣe tẹ́lẹ̀. Hmm. sọ kí á ní gbogbo ìwà ń wára só ti dé àbí ó ti dé eléyìí tẹ̀ ń ṣe kó tó di pé Ramadan dé hmm. gbàdó ti jẹ́ pé àwọn ẹlòmíì yẹ́s àwọn nífẹ̀ẹ́ sí wọ́n fẹ́ sẹ́sì ni hmm. ẹ ṣe sùúrù títí wọ́n fi kéde lórílẹ̀‐èdè tiwa náà pé wọ́n rọ́ṣù ẹ ṣe sùúrù tí wọ́n fi sọ pé wọ́n rọ́ṣù ẹjẹ́ akájọ ṣàbàn kó pé ọgbọ̀njọ́ hmm. nítorí pé mùsùlùmí làwọn mùsùlùmí náà sì ni àwọn tí wọ́n bá sọ pé àwọn rọ́ṣù láàyè tí wọ́n ń bi táwọn wípé ọjọ́ bẹ̀rẹ̀ lè tàṣe síra wọn hmm. gẹ́gẹ́ bí ọjọ́ parí náà ti ṣe lè tàṣe síra wọn anabi sọlá àṣìlá ló ní sọmọ lè rọ yẹtẹ ẹ máa ṣe tẹ bá ti rọṣù wà lè rọ yẹtẹ ẹ sì máa sínú nígbà tẹ bá ti rọṣù a lè má rọṣù hmm. oṣù lé ṣùgbọ́n àrí lórí hmm. kurukuru ń bẹ lójú sánmà ẹ̀sùn òjò ọnata kárí ah, ọ̀nà tá a gbà wá a oṣù tá a wà nù rẹ̀ ó ìdájọ́ tí ó yàtọ̀ sí ètí ti ń bọ̀ hmm. torí ẹ̀ jẹ́ ká máa ṣe sùúrù ká sì máa gbọ́n tí àwọn onímọ̀ nípa ẹ̀sìn máa ń sọ fún wa ká sọ́ra fún ìfẹ́ inú ká má jẹ́ pé ẹlòmíràn sì ń gbà tó lóun ká dára ní hmm. pé ọjọ́ accept tó kọjá lábẹ́rẹ́ Ramadan hmm. ṣé mọ̀ pé alẹ́ ọjọ́ jùmọ̀ yẹn àwọn hmm. ẹlòmíín ti ń ṣe sọ̀látù tarawih yẹn láì jẹ́ pé wọ́n gbọ́ ìkéde pé wọ́n ti róṣù hmm. gbogbo tarawih tó sin ọkàn gbára gbóná ni o hmm. nítorí kó fi ọlọ́run ọba kọ̀ gba ìfẹ́nu kò sì gba ká máa fi àìmọ̀ kankan máa fi fẹ̀sìn ẹlòmíín sọ pé àjọ ah, táwọn ṣe tarawih inú kọ̀ọ̀kan wá wọ́n róṣù wọ́n róṣù à ọ̀dájú pé irọ́ ló ń ṣe àṣà ló ń ṣe kì í fẹ̀sìn tó bá pẹ́ sìn yìí báyìí tí wọn bá kéde kí wọn rọṣù tarawí irọ́ ṣàbán ti pé ọgbọ̀njọ́ tàràwí ìrọ̀wò lọ́fẹ́ sí hmm. ṣẹlẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní téèyàn kan bá wá dóṣù rí nǹkan hmm. ṣé òun fúnra rẹ̀ lè máa kéde ká rárá Islam ìṣeré hmm. wọ́n lọ bá àwọn aláṣẹ nínú àwọn mùsùlùmí àwọn tó jẹ́ olórí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn àwọn abẹnugan nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lọ sọ fún wọn pé mo róṣù báyìí báyìí báyìí àwọn wàá bí ọ léèrè bóòlù ti ṣe rí gbà ó lórí sòtán bá ti rí pọ́ dájú lọ́dọ̀ àwọn àpòrí náà lóòótọ́ wọ́n bí ọ léèrè ní tó fi hàn pé mùsùlùmí gidi ni ọ́ torí pé rírọ́sù ẹni tí èsè mùsùlùmí ò lè bá wa rí hmm. tó bá rí ó rí fórí ara rẹ̀ hmm. so ó dìgbà tá a bá rí dájú pé mùsùlùmí ni ọ́ ẹnìkan nínú àwọn lárúbáwá roko ọ́ dá oṣù rí láyé anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá sọ fún anabi pọ̀ ń rọ́sù anabi ni atashhadu an la illallah wa anni rasulullah tọ́jẹ́rì òdodo pé kò sí ọba kan tó tọ́ láti sìn lódodo ju ọlọ́run ọba ẹlẹ́dàá wa Allahu lọ tó sì gbà pé ìrànṣẹ́ ọlọ́run ni mo ní bẹ́ẹ̀ ni ànábì wa ni wọ́n kéde káwọn èèyàn bẹ̀rẹ̀ Ramadan lọ́la. bẹ́ẹ̀ náà ni Abdullahi ibn Umar ibn al-Khattab radiyallahu anhuma òun náà dóṣù rírí tánàbí sallallahu alaihi wasallam tó jíṣẹ́ fún tánàbí nítọ̀ kéde fáwọn èèyàn pé kàn ṣe sùyàmù lọ́la. àwọn olùmọ̀ sọ pé ní ìbẹ̀rẹ̀ Ramadan a lè bẹ̀rẹ̀ pẹ̀lú rírí èèyàn kan téèyàn kan bá ti jẹ́rìí pọ̀ nrí ó ti tó hmm. àmọ́ píparí Ramadan náà ní parí rẹ̀ àfi pẹ̀lú ẹ̀rí èèyàn méjì hmm. èèyàn kan tó bá wá rí un tó dá rí un ó ọ̀rọ̀ rẹ̀ dá lórí bó ṣe lọ́ọ́ jíṣẹ́ fún aláṣẹ àti báláṣẹ bá ṣe gbọ̀rọ̀ rẹ̀ wọlé sí hmm. aláṣẹ ọ̀gbọ̀rọ̀ rẹ̀ wọlé ajẹ́pọ̀ àròsọ ìwọ lọ́ọ́ darí o àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wa sọ pé ìwọ nìkan lọ́ọ́ dàṣẹ̀ sùyàmù ọjọ́ ó kẹnuró ebi wọn mọ̀ pé ó rí ọlọ́wọ́ gbà lẹ́sìn lọ́dọ̀ rẹ̀ hmm. torí pé ànábì sọ pé sawmukum yawma tasumun wa fitrukum yawma tuftirun wa adhakum yawma tudahhun hmm. ìjọ tẹ́ ẹ̀ máa ṣe sùyàm níjọ́ tí gbogbo yín bá jọ bẹ̀rẹ̀ hmm. ọjọ́ ìtúnu yín níjọ́ tí gbogbo yín bá jọ túnu ọjọ́ léyà yín níjọ́ tí gbogbo yín bá jọ ṣe léyà. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine At you plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábínú tí ẹ fi máa pè wọlé béèrè ìbéèrè kan àbí ìkejì ah, bí àwọn ìpínlẹ̀ ti ń rọra wọn ẹ jẹ́ kí ọ̀dà ẹ lóko yín o. Sàmàlẹ́kùn. Aleykum salaam wa rahmatulah. Mariam la kékeré. Ìbéèrè yín. Bí obìnrin máa ń ṣe nǹkan oṣù, àti mhm. pé bóyá ó gbà àwẹ̀ yẹn tó fi di ìrọ̀lẹ́. Mhm. So kò sí kírun mọ́ bí tó fi rí nǹkan oṣù ẹ̀ tó láwẹ̀ lọ́jọ́ yẹn. Alhamdulilayi, eléyìí tó jà ni pé oòrùn ti wọ̀, ilẹ̀ ti ṣú tóòrùn bá ti wọ ilẹ̀ ti sùn hmm. ẹni tó ti ń kẹnu rúbọ̀ látàárọ̀ tó fi wá di pé òórùn wọ̀ àìtí ìṣe sọ̀látùl magrib rẹ̀ kò bá síyàmù rẹ̀ jẹ́ hmm. ọlọ́run ọba ọgbà. Hmm. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. àbí àwọn ìpè náà ṣe ń rọra wọn ìbéèrè tí ó tún wà ń bí ọ̀hún rèé padà ẹ jẹ́ kí á yìí náà ẹ ló kọ́ yín o hello. hello. orúkọ yín ẹ bá a gbóhùn sókè orúkọ yín bí ẹ ti ń pè. oníbèrè béèrè wọ́n ní gẹ́gẹ́ bí a ṣe wà lóṣù rọ̀mọ́dán yìí tó jẹ́ pé àwọn sì ti ṣe bẹ́ẹ̀ àwọn ti há àlùkùránì wípé ṣé káwọn tún máa tún àlùkùránì gbé gangan láti máa tún kà láwáwẹ́ òun ló dáa fún àwọn ni àbíkọ́ jẹ́ pé ìgbà táwọn ti àwọn kan ń kà lórí ni láì gbé kùránì dání wípé èwo ló dáa fún àwọn láti máa ṣe. Ah, ìdájà ni pé kò kí alukur'an kíkí alukur'an ó máa ń wáyé látara pé kéèyàn máa kí ni tó wà nínú ọpọlọ rẹ̀ tó ti há ó sì máa ń wáyé látara pé kéèyàn gbé alukur'an lọ́wọ́ àbí nǹkan kan tó ṣe àkójọpọ̀ kur'an sínú yansẹt hmm. so o lè kí alukur'an bẹ́ẹ̀ ìtọ́jà ni kí ni jáde lẹ́nu rẹ̀ hmm. so wọ́n ń kà lórí àbọ̀ nǹkan inú alukur'an ìwọ lọ́lọ́lá ju eléyìí ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́ tó ti há alukur'an àgbàlagbà tó ti há alukur'an ìwọ ló dáa jù fún láti má gbàgbé kur'an yẹn kọ́ máa ké láti ààrẹ tó wà ní ọpọlọ rẹ̀ ó lọ dáa jù nítorí tó bá ti fi kọ́ra pé mò ń ṣe àtúnyẹ̀wò rẹ̀ látàrí pé ń gbé alukur'an lọ́wọ́ kì í há yẹn máa ráyè jókòó púpọ̀ Hmm. jùkọ́ jẹ́ pé gbogbo ìgbà tó bá fẹ́ ṣàtúnyẹ̀wò ó gbé kuraani lọ́wọ́ lọ hmm. torí tó bá ti mọ́ ọ́ la pé ń lè ṣàtúnyẹ̀wò rẹ̀ láì gbá kuraani lọ́wọ́ ìyẹn lè máa ṣàṣìṣe lọ́pọ̀lọpọ̀ jọ máa bùkátà kó tún lọ gbé kuraani tí ó bùkátà kó lọ gbé kuraani amẹ́ni tí ó wàá ní àyà àti máa ṣe àtúnyẹ̀wò rẹ̀ ní kíké láì gbá kuraani lọ́wọ́ hmm. yóò jẹ́ kó ha dáadáa o tí ní jẹ́ pé kúpe ìwé kúwi sọ́wọ́n <laughs> máa gbé fáwọ̀ fún wáwọ̀ sọ́wọ́n hmm. máa gbé iná lẹ́dí náà àmàlù fún iná lẹ́dí náà káfà sọ̀rọ̀ lẹ́yìn ìjà bó ṣe jù. Jazakumullahu khairan Sheikh zero nine zero five one six four five four three zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí ẹ lè máa fi pè wọlé béèrè ìbéèrè kan àbí kejì lórí ètò ní eléyìí àbí àwọn ètò náà bí ó ṣe wá ń ṣe bẹ́ẹ̀ bí ó ṣe ń rọra àwọn èyí tí ó sì jẹ́ pé àwọn ojú òpó wọn rí bákan bákan ọ̀dà ẹ jẹ́ kí a ṣe báyìí oníbèrè ìbéèrè wọ́n ní gẹ́gẹ́ bí a ṣe wà ní tọ̀ ọ̀dà ẹ ló kọ yín o. ẹ káàárọ̀. orúkọ yín ẹ káàárọ̀ o. méjì lórúkọ mi sọ. láti bo látòkèlè rìn. ìbéèrè yín. ẹ jọ aṣáájú tọ́lájí bí irú ẹ̀sán wo ló fẹ́ san. irú ẹ̀sán wo ló fẹ́ san àgbà o. ee. ìbéèrè yín ò tíye báwo ni ó ṣe ṣẹ̀sán. bóyá ẹni tó jẹ́ bí aṣáájú ẹ̀ léèyàn ń tẹ̀lé mhm. tí wọ́n bá sọ yìí fún agídí ni mhm. tí wọ́n bá sọ tèyí náà fún agídí ni irú ẹ̀kọ́ ló fẹ́ kọ́ àwọn tàbá jọmọ lẹ́yìn rẹ̀ náà. ẹ nínú kí ni hello. ọ̀rọ̀ ti lọ àrí ìbéèrè yẹn àrí fọ́sùn. àkọ́kọ́ jọ bí ìgbà tí ìbéèrè yorùbá lẹ̀ ń ṣe <laughs> sọ aṣáájú yín tágídí ń dà láàmú hmm. sọ aṣáájú ni nínú ẹ̀sìn hmm. bàbá aṣáájú nílé àjọ bàbá aṣáájú nínú ẹgbẹ́ tẹ̀sí hmm. bàbá aṣáájú nílé ìtajà yín ẹni láti yàn tó rá síwájú táwọn mùsùlùmí tó ń kọ́ wọn lẹ́sìn kò ní jẹ́ni dágídí dayé rẹ̀ rú hmm. nítorí pé lára pọ̀ mẹ̀sìn tó fi dá ṣáájú ọgbọ́dọ̀ ti pa gidi tì hmm. torí pa gidi tẹ rí yẹn ìjọra ẹni lójú ló máa ń bì ìmọ̀ wo rẹ ni pé yàn nìkan lèèyàn gbọ́n hmm. ara yòókù gọ̀ ìní máa bí tinú mi ní í ṣe níta ń pè lágídí nù so ẹni tó bá sì nílò eléyìí kò dá lọ́mọlẹ́yìn ká tó wá pé ọjà ṣáájú níbi ẹ̀sìn ti Islam ó yẹ kẹ́ ẹ yàn sẹ́wọ̀n kálá yìí táwọn à ń ṣe ń bí ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn Islam ṣe léyìí jẹ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ìyá àwọn ìpè yìí wọ́n rọra wọn ò <laughs> ọ̀dà ẹ jẹ́ kí a wo àwọn àtẹ̀jíṣẹ́ tí ó wà ń bí wọ́n ní abu anas láti Ìbàdàn. Ah, ìbéèrè wọn tí wọ́n ń béèrè ó ní pé wọ́n ní ṣé kí èèyàn tí ó ń gbé nírú ìlú Ìbàdàn kó ṣe ìrìnàjò lọ sí Èkó fún gbó ọ̀dà àmọ́ bá a ti fẹ́ ṣe ọ̀rọ̀ yìí sí ẹ ló kọ yín o. bàbá rẹ kọ. báyìí ní sọlá ló kọ yín. umar abdullah ni láti òkè òde. ìbéèrè yín. nà ẹgbẹ́ sójà kí bóyá obìnrin ní jẹ́nẹ́bà lára látàrí pé àsìkò síyàmù ó wá fẹ́ kèwà sí ìwẹ̀wẹ̀ yẹn títí tó fi pé àsìkò sàrí fi tó ṣé sílẹ̀ bá mú tó bá wẹ̀wẹ̀ yẹn ṣé ẹnìyẹn ní síyàmù àtọ́mọ̀ aleykum salaam tuma bẹ́ẹ̀ ni tí janaba bá ń bẹ lára yẹn èèyàn wẹ̀ títí tó fi di pé yọ bàtí janaba yẹn ti ṣáájú mú yàn kó tó di pé yọ tẹ́yìn bá ti dàníyàn pọ̀ ń fẹsẹ̀ sùyàmù kó tó di pálífàjà rí yọ sùyàmù rẹ̀ lálàáfíà wà á kàn wẹ̀ lẹ́yìn ìgbà tí àlùfájà rí ti yọ àná. irú rẹ̀ máa ń ṣe ànábì sallallahu alaihi wa sallam ànábì ṣẹṣẹ̀ sùyàmù. bẹ́ẹ̀ náà ni nǹkan oṣù obìnrin tí nǹkan oṣù rẹ̀ ti dá látàlẹ́ ṣùgbọ́n tí ó wẹ̀ àfi láàárọ̀ lẹ́yìn ìgbà tí ilẹ̀ ti má tó bá ti dàníyàn látàlẹ́ pọ̀ ń fẹsẹ̀ sùyàmù àìkówẹ́rẹ̀ tó fi di pàlùfájà rí yọ kọ̀kọ́ dínà rẹ̀ láti ṣe sùyàmù hmm. ẹ ṣe sùyàmù ọlọ́run bọ́ gbà lẹ́sìn. ìbéèrè eléyìí wọ́n ní ǹjẹ́ ìgbàláyè ń bẹ fún obìnrin láti fi òwú láti fi kún rẹ̀ látàrí pé irun rẹ̀ kò gùn látàrí pé irun rẹ̀ kò gùn tó irun rẹ̀ ó kéré jọjọ wípé ó lè fòwú kún. rárá o gbogbo nǹkan tó bá ti fi kún un ó sọ̀yàn dẹni tọ́lọ̀ ńlá àná hmm. tó bá ń sọ pọ́lọ̀ ńlá ìtumọ̀ rẹ ni ọ̀pọ̀rọ̀dọ̀ mẹ̀rọ̀hámẹ́tìlẹ̀ mm. lílé yàn kúrò nínú ìkẹ́ ọlọ́ọ̀ni mm. torí délé ìròyìn kúrú bọ́lọ̀ ń ṣe fẹ́ kí irun tìyàn orí nù sáǹpù kànù pípọ́ a máa ṣe ọrún mm. a sì máa ṣe kúkúrú ìbéèrè mi ni ó pín sí méjì mhm. alákọ̀ọ́kọ́ ni pé mo kírun ní mọ́ọ̀sì kan mo wá notice pé bóyá lọ́dà kéèyàn kan jẹ gbèsè ìṣáì so wọ́n á ti bẹ̀rẹ̀ aṣáámú wọ́n á ṣàrí pé ẹni yẹn aṣáámú tó ń kí yẹn ó jọ àyà aṣáámú yẹn ó fi kí rákà méjì náà pé rákà méjì ṣáì náà wọ́n máa ka sí sókè mhm. lẹ́yìn yẹn ó wá dá kí rákà méjì fúnra rẹ̀ tó lo pátíà nìkan kéèyàn lè kí ìṣáì bẹ́ẹ̀ nígbà tá wà. aláàkọ́ ni ẹ̀ ṣó yẹ yín sà. àgbọ̀ yín. ni ẹ̀ ìkejì wá ni pé mo gbọ́ lẹ́tọ̀ kan èèyàn kan wá sọ pé nínú Ramadan ó ní pé tarawí òun náà ń jẹ́ tajud pé tí wọ́n bá ti kí ìṣáì sórí kí tarawí sáfẹ́ àti wítí náà lẹ́yìn ìṣáì pé kò sí ìmọ̀ tó jẹ́ tajud lóru mọ́ pé tí òtí àwọn àkànjì lóru alhamdulilah ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹlẹ́yìn bá aṣámú aṣámú kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ <laughs> yorùbá ló ń sọ pé aṣámú kò sí lákọọ́lẹ̀ <laughs> haúsá náà sọ pé aṣámú so gbogbo ẹ̀ kò sí lákọọ́lẹ̀ tára wíyẹ̀ tó bẹ́ẹ̀ ṣe máa wí nù jọ mi hmm. àtẹlómi náà ti bá ń gbọ́ hmm. sọláàtì wo là ń ṣe lẹ́yìn iṣẹ́ inú Ramadan sọláàtì tarawih tó bẹ́ẹ̀ ṣe bá a pè nù nínú Islam so ẹni tó bá dé tí ò tí ì ṣe sọláàtì làṣà tó wá bá ìmáàmù kí wọ́n ti ń ṣe sọ̀látù tarawih tó bá yẹ kó nídìíwọ́ tó nítumà hmm. pé ń ló mú má tètè dé mọ́ṣáláṣí hmm. ó lè darapọ̀ mọ́ wọn àmọ́ ò ní àwáwí àwíjàre kan tó nítumà ò gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn hmm. torófin ṣẹ̀rí àsọ pé bil ma'siyah la tunalu rukhsah ẹni sẹ́lọ̀ wọn kì í ṣèdẹ̀kùn fún ìdẹ̀kùn ni wọ́n fẹ́ mú un o sì máa mọ̀ fi sọ láti ráàlì hmm. wọ́n fi parí sọ láti làṣà tòtọ́ bá ní ṣàwáwí tó dáa ọmọ tí wọ́n ti gbé sọ láti ah o mọ̀ ìgbàgbé ló ṣọ́ hmm. ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ eléyìí kò sí wa oorun ló gbé ọ lọ hmm. eléyìí kò sí wa là ń bẹ̀ tọ́ o lè darapọ̀ mọ́ wọn gbà yẹn tó bá ti parí rákà méjì wọ́n dà ní ẹ̀pẹ́ sọ làṣà ló ń ṣe ìgbà tí ìmáàmù bá sálámà ìwọ ní sálámà wàá fi rákà méjì kù ọ wàá ṣàkíyèsí sọlátù tàràwíyẹ tí wọ́n bá ìmáàmù lórí ẹ̀ ká pé rákà ẹlẹ́kẹta lọ́ba hmm. nínú tarawih ó túmọ̀ sí pé méjì tún ti fọ́ ọ̀rù hmm. ẹlẹ́kejì ẹlẹ́kẹta àti ẹlẹ́kẹrin ni wọ́n bá so méjì ti fọ́ ọ̀rù tẹ́lẹ̀ ìgbà tó wá dìde tó fẹ́ pé sọ láti rẹ̀ ó túmọ̀ sí pé ẹlẹ́karùn àti ẹlẹ́kẹfà náà tún lè bọ́ ọmọ lọ́wọ́ hmm. so ìmáàmù ti fi rákà mẹ́fà kí wọ́n tó parí sọ láti rà iṣẹ́ àti ẹ̀ wọ́n wá bá rákà méjì nínú sọ̀látù tarawih ìmáàmù wa ń ṣe sọ̀látù wítìrì lẹ́yìn rẹ̀ láti fi kásẹ̀ sọ̀látù tarawih nílẹ̀ ìgbà tí wọ́n bá darapọ̀ mọ́ ọmọ yìí pé ó sì ń ṣẹ́kù rákà mẹ́fà tí wò sí o wọ́n rò pé ọlọ́run tiẹ̀ ti bá ń gé kúrò o kò gé kúrò o nítorí pé tá a bá fẹ́ kọ́sí ànábì sallallahu alaihi wasallam lódodo sọ̀látù tarawih wa kò yẹ kó dín sí rákà mọ́kànlá tí ò bá jẹ́ mẹ́tàlá kò gbọ́dọ̀ dín sí mọ́kànlá ṣèwọ́ wa bá méjì àbọ̀ àwa ń lọlé bóòlù ṣe ń lọlé hmm. àmọ́ rò ẹlòmíì lò rò ó lè rò pé mo dàbí ọgbọ́n hmm. pé èmi ò lè ṣe gbogbo sọ láti jẹ́ ń lọ dọ́gbọ́n mú díẹ̀ tí mo lè mú bẹ̀ hmm. díẹ̀ tó lè mú bẹ̀ báyìí bọ́ fẹ́ wà lójọ́ náà sànsàn so nítorí di eléyìí wọn náà ti rákà mú kàn láti ẹ̀ yóò pè pérépéré eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní àwọn gbọ́ tẹ́nìkan sọ pé tá a bá ti ṣe sọ̀ láti tarawih ó ti tó òun náà ni wọ́n ń pè ní tahajjud kèésì òun ni wọ́n ń pè ní tahajjud tarawih ìtumọ̀ tí wọ́n ti pè ní tarawih oníke ní kẹ́lẹ̀ ní ayé àwọn sọ̀hábà wọ́n jẹ́ pé tí wọ́n bá ti ṣe sọ láti rákà méjì wọ́n jókòó wọ́n sinmi wọ́n tún dìde wọ́n ṣe méjì wọ́n tún jókòó wọ́n tún sinmi wọ́n tún ṣe méjì wọ́n jókòó wọ́n sinmi ìdí táwọn fi pè ní tẹ̀ràwé yẹ ònìyẹn. torí pàṣẹ nàbì sallallahu alaihi wasallam sọ pé salatul layli mathna mathna sọláàtù òru rákà méjì sálámà rákà méjì sálámà ni ṣùgbọ́n rákà méjì tí wọ́n tiwa o. sẹ́wọ̀n hmm. káwa ní ìsinyìí tí lè máa ń bá rọ akéké kan tó gùn díẹ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ jẹ́mọ́ ọ̀sà o. so àwọn kiri àwọn àyà tó gùn gan-an súrà tó gùn. Hmm. nígbà tí bá tó parí rákà méjì wọn ó pè fún sinmi hmm. wọn sinmi díẹ̀ wọn tún tẹ̀síwájú. so ìdí nu àmọ́ tahajjud ìtumọ̀ rẹ̀ léde lárúbáwá ó ní sọ láti tá a ṣe lẹ́yìn tá a ti kọ́kọ́ ṣáájú sùn bíi qiyamul layl àti sùn ṣáájú kó tó di pa jí àwa ṣẹ̀ṣẹ̀ ṣe. Hmm. so ibi táǹkà ti rọra pàdé bóyá àlàyé tẹ́ni tí ń ṣàlàyé fún yín ṣe fún yín tí ò yẹ yín nù. Hmm. àlàyé yẹn ni pé tẹ́ ẹ bá ti ṣe sọ̀látù tarawih pẹ̀lú imam hmm. tẹ́ ẹ lọ títí tí imam fi parí sọ̀lá ọlọ́run kọ́ àkọọ́lẹ̀ pé gbogbo òru yún ilẹ̀ fi ṣe sọ̀lá. tó ẹ̀ bùkátà kẹtùn jí lóru kẹtùn láì ṣe sọ̀lá tì mí mà. torí ànábì sallallahu alaihi sọ nínú hadithi tí ìmáàmù ahmed tó gbà wá hmm. ó ní man qama ma'al imami hatta yansarif kutiba lahu qiyamu layla hmm. ẹnikẹ́ni tó bá dúró pẹ̀lú tí ó lọ títí tí fi parí sọlá kọ àkọọ́lẹ̀ fún pé gbogbo yẹn ló fi dìde sọlá ti fọlọ. Hmm. èyí tí wọ́n sọ fún yín pé bá jí lóru ẹ sí rákà méjì ni rákà méjì náà méjì ọ sí ọwọ́ afẹ́ ṣe sunnatul wudu sunna àlùwàlá ni ló lè mú rákà méjì wọn àmọ́ pákó ọlẹ́nbẹ́ pé wọn tó bá ti jí lóru rákà méjì kò sí. ṣé hmm. lábẹ́ ìbéèrè wọn pẹ̀lú pé rọ́sílẹ̀ sílẹ̀ ń sọ pé tí a bá fi ṣe tá fi lè parí sọ láti pẹ̀lú imam ládàá pé a fi gbogbo òru ṣe qiyamul layl ọ̀làní ṣé sọ láti tọ́jẹ́ ti tàrọ̀ wé òun àbí sọ lè ṣe yàtọ̀ sí àsìkò tọ́jẹ́ Ramadan àwọn sọlátù ti àsìkò Ramadan lànàbí ń sọ mi so yẹn nípa àní lọ kí ìmáàmù tó parí èmi ò ní ṣe rákà méjì kí n túlẹ̀ mm-hmm. rákà mẹ́rin kí n sá mm-hmm. àbí mẹ́fà mẹ́jọ mm-hmm. nígbà lè máàmù bá tó parí ìmáàmù ó sì parí pẹ̀lú sọlátù wítìr ẹ ṣe wítìr pẹ̀lú rẹ̀ mm. èmi tó fẹ́ ṣe sọlátù lóru èmi fẹ́ ṣe ju rákà mọ́kànlá lọ kò sí ń tọkọ dínà rẹ̀ torí pé ẹ máa ṣe sọ láti òru rákà méjì méjì kẹ́ sálámà tẹnìkan bá ń bẹ̀rù kálífàjà rí ọmọ yọmú lọ kó ṣe rákà kan yóò jẹ wítìrì fún gbogbo ohun tó ti ṣe ànábì sọ pé yóò jẹ wítìrì fún mẹ́wàá yóò jẹ wítìrì fún méjìlá yóò jẹ wítìrì fún méjìlélógún so eléyìí túmọ̀ sí pé bó bá ṣe rọ ọlọ́run ló lè ṣe àmọ́ kí ló dé tà ń dá dó lórí mọ́kànlá Hmm. kí ló dé tà ń dá tó lórí mẹ́tàlá hmm. Aisha radiyallahu anha ìyàwó ànábì ni tí ń bẹ pẹ̀lú ànábì gbogbo ìgbà hmm. wọn lànàbì kì í ṣe é ju rákà mọ́kànlá lọ bóyá wà ń Ramadan àbá sí Ramadan torí rẹ̀ tẹ́yìn bá ti dúró pẹ̀lú ìmáàmù tó fi parí solatul witr wọ́n kọ́ àkọọ́lẹ̀ fún pé gbogbo òru yẹn lẹ fi ṣe sọ́lá hmm. kì í ṣe pé àwọn sọ́lá ti tà tún ṣe tí ń gbọ́ náà mọ́ sọ̀sẹ̀ dé hmm. nítorí pé àwọn sọ́lá ti kàn wọ́n àti pé rọ́lá sàn hmm. rọ́lá sàn fáti àwọn kọ́kọ́ dúró ẹlẹ́ẹ̀kejì gbogbo òrùkú àti forí kanlẹ̀ òun náà ọ̀nà mọ́ sọ̀sẹ̀ lọ́ba dé so aláwọ̀ sòkè ṣe tí wọ́n ń pè ní sọ̀láàtì ni qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un àwọn olùgbàgbọ́ òdodo ti soríire àwọn tani àwọn ẹni tí máa ní ìtẹríbọ kan nínú sọláàtì wọn hmm. sọláàtì rò èwo ni wọ́n ń ṣe sọláàtì tó yẹ yàtọ̀ sí ìgbà tí àkùkọ ń kó àgbàdo jẹ hmm. kọyá kánmá kọyá kánmá kọyá kánmá hmm. ẹlòmíràn tó máa ń pẹ́ ah, wọ́n ẹ̀ ẹ̀ ta parí ní tí wọ́n ti gun dúró. jazakumullahu zero nine zero zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà nà inshàlá àwọn ìpè náà wọ́n rọra wọn ò ọlágbára <laughs> ọ̀rà ẹ jẹ́ kí a wo àwọn àtẹ̀jíṣẹ́ tí ó wà ń bí tọ̀ ẹ̀ ló kọ yín o. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ẹ jọ orúkọ mi ní asia láti Ògbómọ̀ṣọ́. Mhm, ìbéèrè yín. ẹ jọ ìbéèrè mi ni pé ṣé èèyàn lè kí tàràwí ní òru tí èèyàn bá jí ní òru èèyàn lè kí àtàwárẹkì. a bá ti jí lóru hmm. sọlá ti tẹ̀sí lóru wọn ń pè ń tàràwí wọn máa ń pè ń tahajjud àbí qiyamul layl hmm. ọ̀kan a máa dúró nípò èkejì hmm tàràwíìsì lẹ́sẹ̀ kò bùkátà kẹtùn ṣe kìyàmù lẹ́lì mọ́ kìyàmù lẹ́lì lẹ́sẹ̀ àbí tahajjud kò bùkátà kẹtì kọ́kọ́ ṣe tàràwíì ṣáájú rẹ̀. bí àwọn ìbéèrè bí àwọn ìpèsè rọra wọn ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wa wọ́n ní àwọn gbọ́ tí ẹnìkan sọ fáwọn yìí pé tí a bá ń bẹ lórí sọ́lá táwa parí sọ́lá pẹ̀lú sísálámà wípé a pé asalaamualeykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah wọ́n tún máa sọ pé tí a bá fẹ́ kíra ẹni gẹ́gẹ́ bí mùsùlùmí sí mùsùlùmí á sọ pé asalaamu alaykum pípa àwọn wa gbọ́ tí ẹnìkan sọ pé tá a bá fẹ́ kí mùsùlùmí ọmọ ìyá wa àní sọ pé asalaamu alaykum níta sọ ni pé salaamu alaykum àní sọ pé asalaamu alaykum pé asalaamu alaykum ibi tóun ti máa ń jẹyọ òun níbi tá a bá ti fẹ́ sálámà pípẹ́ àwọn wàhámà bóyá eléyìí ó ṣe déédéé bóyá lórí ti sálámà fún ti sọ láti ní asálàmù alaykum wa o àbí ó jẹ́ pé ó ṣe déédéé náà nígbà tí a bá fẹ́ kí ọmọ ìyá wa ní mùsùlùmí sí mùsùlùmí. alhamdulilayi àkọ́kọ́ eh, èyí tí wọ́n fẹ́ fi ṣe ìyàtọ̀ láàrin sálámà ti sọ̀lẹ́ àti sálámà ti kíkíra ẹni àṣìṣe ni hmm. Hmm. so àtàrí àìlọ́lé kí ó ló sì bì so nítorí pé ẹ̀sìn Islam kì í ṣe ní tẹ̀kan lè kàn máa sọ nípa rẹ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ nípa rẹ̀ so nínú sọlá ẹ sọ pé asalaamu alaykum nínú kíkí náà asalaamu alaykum kò sí yàtọ̀ láàrin méjèèjì bó tilẹ̀ jẹ́ pé nínú kíkí wọ́n lè kíra wọn pé salaamu alaykum ìyapa wà wà láàrin àwọn olùmọ̀ ṣé salaamu alaykum yẹn dáa tó bá dáa sọ́dà tó asalaamu alaykum hmm. so nítorí níta fi sọ wípé àwọn olùmọ̀ tún gbà wọlé náà ní ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé wal malaikatu tadkhulu alayhim min kulli babin salamun alaykum àwọn màláíkà ọmọ wọlé wá báwọn ọmọ àlùjáná gbára gbogbo lẹ̀kùn gbogbo lára àlùjáná wọn mọ wá kí wọn pé salamun aleikum. so àmọ́ nù kíkí tá n kíra wa asalaamu aleikum náà ní nǹkan náà ti sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ ti ṣàlàyé rẹ̀ fún wa nínú àwọn àhàdì eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. jazakumullahu khairan sheikh ẹni yìí fi ìbéèrè sọ̀rọ̀ wọ́n ní orúkọ àwọn ní Ismail láti Ìkirè wọ́n ní ǹjẹ́ bídí ẹyọkan àbí méjì ṣé ó jẹ́ ní tí ó mú èèyàn kúrò nínú súnà bí àbí kò jẹ́ bẹ́ẹ̀. àkọ́kọ́ kí ló fẹ́ mú ọ máa ṣe bídíà nítorí pé aburú ni wọ́n pe aburú aburú gbogbo onílàkà ìmọ̀ ṣàfùnù ọ̀rọ̀ pé ó mú mi pò nù súnà àbí ò mú mi pò nù súnà kọ́ ni béèrè ọ hmm. máa rí bídíà ọ máa rí sá o sì hmm. gbọdọ̀ sí hmm. ó tún wá depend irú bídíà ò ní wọ́n sí so ẹ mọ̀ pé ń bẹ́nu bídíà gan tó yọ̀ yàn kó nu Islam pátápátá so ó sì ń bẹ́nu bídíà yìí tó ṣe yàn kó nu Islam so ń gbọ́ bá ṣàlàyé irú ètò òsè gbogbo ọ̀kọ̀ọ̀kan gbọ̀dájọ́ tiẹ̀ lọ́tọ̀. Jazakumullahu khairan zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. Ah, ọ̀dà ẹ lọ́kọ̀ yín o. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè. ìgbà àkàrà sọ̀rọ̀ àti èsù náà. òkè èsù náà lù ṣáà kíkọ́. mo mọ̀ tọ̀. tọ̀ mo ń gbọ́ yín. <laughs> Oh, ìbéèrè mi dá lórí ọ̀rọ̀ ogún pínpín ká sọ pé nísìnyí ọkùnrin kan kú àwọn tó bá bí wọn jọ ọmọ tó yẹ pé kò ṣe nìkan lórí ìyá wọn lè pọ bí wọn kí ó wá tó kú ó wá sọ àsọsílẹ̀ pé kí àwọn ọmọ yẹn kí wọ́n jẹ ogún òun tó jẹ pé nínú ìlú àwọn àlẹ́tọ̀ tó gbára bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣé ìgbà tó àti àsọsílẹ̀ yẹn ṣé ó mú ká àwọn ọmọ yẹn kan lẹ́tọ̀ sí ogún yẹn àbí kí ni wọn lẹ́tọ̀ọ́ sí nǹkan kan àfi sùúrù àtẹkùn nítorí pé kò sí lọ́wọ́ tiẹ̀ ìwọ wò hmm. òfin Ọlọ́run là ń sọ̀rọ̀ wọn á lọ sàsọtẹ́lẹ̀ pé kí wọn jogún rẹ̀ ń bọ ń bẹ eré ló ń pẹ̀sìn hmm. wọn ò ní jogún kankan bẹ́ẹ̀ ló wà nínú òfin Ọlọ́run nínú ilmi mirat hmm. ẹni tí ò bá ti lẹ́tọ̀ọ́ sógun wọn sọ pé yóò jogún sùúrù àtẹkùn tó mm-hmm. bá ṣe sùúrù alhamdulilayi tó bá ṣe sùúrù kó sunkún <laughs> lẹ́yìn ìjábọ̀. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. oníbèrè fi ìbéèrè ọ̀dà ẹ̀ ló kọ́ yín bí ẹ ti ń pè o. hello. hello ẹ̀ka Zainab ló ń sára nípa ìrẹ́kẹ̀rẹ̀ yìí tó ọ̀yá. A'udhu billahi minash sísá Zainab tí Kùránì kọ́ là ń ṣe ìbéèrè àtìdáhùn là ń ṣe zero eight zero six one nine eight four five nine plus two three four zero eight three two nine three eight nine six ìbéèrè tó wà níbi oníbèrè ìbéèrè wọ́n ní oníṣẹ́ ọwọ́ làwọn tó sì jẹ́ pé ah, ọ̀dà ẹ ló kọ yín o. alákùnrin mọ́ wàá o. Ah wọ́n ní oníṣẹ́ ọwọ́ làwọn tó sì jẹ́ pé níṣe o ní àwọn gba iṣẹ́ kan ìgbà táwọn wá gba owó iṣẹ́ òun àwọn ò sọ fún ẹni tí ó ní iṣẹ́ báyìí kàṣà báyìí káwùdì àwọn kan sọ pé iye báyìí ní ọ̀nà yín gàbàdáyà wọ́n á ní ìgbà táwọn wá débi iṣẹ́ òun ó ní ṣe pẹ̀lú pé káwọn dísáìn ilẹ̀ kí pé wọ́n ta ìṣe o àwọn ọkàn dísáìn rẹ̀ èmi ò ìmọ̀ tán gbà lérò tán sá gbà lérò náà nù wọ́n á ní àwọn ò wá nílò cement nǹkan kan làwọn máa ń lò é pé àwọn ò wá sọ fún ẹni tó níṣẹ́ pé àwọn ò nílò cement o nǹkan kan báyìí ni àwọn máa ń lò àwọn ò sọ fún báyìí pé ṣùgbọ́n àwọn sá gbowó ṣe pé iye báyìí olówó iṣẹ́ yín é pé ṣé aburú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún àwọn láti má ṣe sọ fún ẹni tó níṣẹ́ yín pé nǹkan báyìí lálò àbúrò àwọn sáà ti bá iṣẹ́ rẹ̀ gàbàdáyà tó sì jẹ́ pé cement lòun ń fọkàn sí pé ìlà òun lò síbi iṣẹ́ òun ẹran tó bá jẹ́ pé bí ìsẹ̀yìn àti ṣe máa padà rí ńgbà wọn bá parí mm-hmm. ilẹ̀ fi ṣe àpèjúwe fẹ́ni tó gbéṣẹ́ fún yín mm-hmm. tó náà sì ní bóun ṣe ń fẹ́ kí tòun náà rí ni tí mm-hmm. a sì gbaṣẹ́ lórí pé báyìí ní ọ̀nà ìlọ́ba ṣe ó sì rí bí tí ṣe máa rí mm. kò sí ń tọ́ka pẹ̀lú pé símẹ́ǹtì ilẹ̀ fi ṣe àbélùbọ̀ mm. kọ́sà ti wà bó ti ṣe ẹ̀kọ́ wà. sọ mm. àwọn tó bá jẹ́ pé òun sọ fún pọ́ńsímẹ́ǹtì lòún fẹ́ ẹ̀yin wá ẹ̀ wá làwọn fún pé kìí ṣe símẹ́ǹtì láfi ṣe hmm. ẹ wá padà lọ fi nǹkan míì ṣe so ó sì wá rí bí tí ṣe máa rí àmọ́ láì jẹ́ pé símẹ́ǹtì lẹ fi ṣe símẹ́ǹtì tó ń tọrọ hmm. kódà kẹ́ ẹ má padà làwọn fún pé símẹ́ǹtì lẹ lò ẹ ti jàǹbá rẹ̀ hmm. so nítorí pé lábẹ́ òfin ọlọ́run alimuslimu náà rẹ̀ ṣòro péhìm àwọn mùsùlùmí orí mọ́jẹ̀mú tó ń bá jọ dá iná lọ́rọ̀ wọn yẹ kọ́ wà hmm. ó ti ní sìmẹ́ǹtì ló ń fẹ́ kẹ́ ẹ̀bùn fi ṣe ẹ wá lọ fi nǹkan míì ṣe ẹ̀ ti jàǹbá rẹ̀ hmm. so kò sọ pé sìmẹ́ǹtì ló ń fẹ́ kọ́ sá ti rí báyìí hmm. ẹ̀ jàǹbá. zero eight zero ẹ lọ́kọ̀ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ̀ yín. please lórúkọ mi láti ilé ìwé Ògbómọ̀ṣọ́. ìbéèrè yín. ẹ ìrùn ìṣà tó àwọn afẹ́kí kítàrà wí tó àwọn èèyàn sí ní mọ́sí ó wá kú àzúgbò èmi ókú èmi nìkan àti obìnrin kan ní mọ́síláṣí lọ́dọ̀ àwọn obìnrin ráhùn sáà lè kítàrà wí bẹ́ẹ̀ sà. ẹni tí ẹ ṣèbéèrè ń pàrọ̀ pàtàkì kápàkèsì àwọn èèyàn ó mm-hmm. bani lọ́kàn jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́síláṣí láwùjọ wa àwọn èèyàn lọ èèyàn mm. lọ láti lọ sìn náà ẹ rò pé bóyá kí rọmọdọ́n tó dé nìkan ni ìgbà tí rọmọdọ́n náà tún dé wọ́n palẹ̀ ọlọ́run ọba láàyè hmm. kò dá bẹ́ẹ̀ àmì aburú pọ̀ ń lò kò sí dáadáa ń bẹ̀ ni nígbà táwọn èèyàn bá ti lọ mọ́ṣáláṣí sẹ́wọ̀n pé wọ́n sì lọ lé ẹ̀fẹ̀ hmm. wọ́n lọ lé eré hmm. wọ́n lọ lé ìbàjẹ́ tábà sì lè wọ ìṣe mùsùlùmí inú rẹ̀ ọmọ bàjẹ́ ọmọ faraya táwọn pè ní pé mi ń ṣe mùsùlùmí ìtumọ̀ jíjẹ́ mùsùlùmí ni kò sojú ṣe Islam àìrí ọ níbi tí wọ́n ti ń sin náà ọ̀nà ìdá tó fi wá jẹ́ mùsùlùmí hmm. wọn lè yẹn ti fẹ́ gbẹ̀sìn tí ò ní gbòfin ẹ̀mọ́ tó wàá sọ pọ̀ ń sẹ̀sìn àbọ̀ ń sẹ̀sìn hmm. wọn kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ owó ribiribi ni wọ́n ná hmm. torí rẹ torí mi ni èmi pẹ̀lú rẹ wá jọ yan à ń yan mọ́ṣáláṣí lódì àdébẹ̀ ẹni tí wọn fi sọ pé mi nìkan àtòbí nìkan bàbá lè máàmù gan òsín bẹ́ẹ̀ ni àbí lè máàmù nìwọ tó ń béèrè ó bani lọ́kàn jẹ́ wàláhì ó bani lọ́kàn jẹ́ ìdí nu orí ọlọ́run ọba kì í pọ̀ láwùjọ tí wọn bá ti kọjú mẹ́sìn mọ́tíláṣí ọba ti pọ̀ ju bó ṣe wà lọ́lù yìí hmm. àmọ́ nígbà táwọn èèyàn sin lọ hmm. wọ́n yìí sin lọ wọ́n bá yẹ pé mùsùlùmí pọ̀ ń bọ wà wọ́n hmm. dájú pé wọ́n dálẹ̀ so nítorí tẹ́lẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká tara gírí ẹ̀sìn wa ń fẹ́ ká tara gírí ikú máa ń bẹ̀ onítẹ̀rí yìí ìtumọ̀ rẹ̀ ní pọ́jọ́ kan ti dínkù nínú ọjọ́ tó lò láyé òun ti ń súnmọ́ sàárè so ṣé bá ṣe wàá máa súnmọ́ sàárè náà lórí irọ́ lórí ẹ̀fẹ̀ nínú Ramadan la ilaha illallah nígbà tó ṣe pọ̀pọ̀lọpọ̀ àwọn rọmọdọn míì Ramadan nìkan wọ́n máa ń sin lọ hmm. ó tún wá jẹ́ pé Ramadan náà tó dé àbí ìbéèrè tẹ̀ ń ṣe ni hmm. àtúbá pé n ti ń ṣẹlẹ̀ ní ọba yẹn lẹ́rù o wàláì ọba yẹn lẹ́rù hmm. padà ẹja máa sin lọ sin lọ lójú méjèèjì ẹrú ọmọ zero zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ó kọ yín o. asalaamualeykum. maaleykum salaam wa rahmatulah. ọmọ mi ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ìgbà. ìbéèrè yìí. ẹ̀jẹ̀ ìbéèrè mi ni pé ṣé tábà sí a lè kí tààrọ́ mi nìkan lálẹ́ tábà kì í kí kó jẹ́ pé tí wọ́n bá dín ní tí wọ́n bá fẹ́ fi kí wọ́n mi lè nìkan pé kí wọ́n kí kò sí wàhálà ń bẹ ẹni tó bá yẹ kó ti ṣe sọlẹ́tù tarawih àwa dá sọlẹ́tù wítìrì dúró di òru kò sí nǹkan tó burú ń bẹ. nínú àdìsá nàbà muhammad sallallahu alayhi wa sallam ó ní ij'alu akhira salatikum bil-layli wítìrì ẹ jẹ́ kí sọlẹ́tù wítìrì kó jẹ́ sọlẹ́tù tẹ́ kí gbẹ̀yìn lóru ẹ gbọ́dọ̀ ṣe sọlẹ́tù mi lẹ́yìn wítìrì hmm. torí rẹ̀ tẹ́ bá dá wítìrì tì tí ìmáàmù náà mọ́ṣáláṣí tó bá yẹ pé sọ̀láàtì tàràwíì nìkan ló ṣe fáwọn yìí oníkálukú lọ ṣe wítìrì rẹ̀ lé kò sí tó burú mẹ́. Hmm. àmọ́ tó bá yẹ pé ìmáàmù dúró pé wọ́n ṣe sọ̀láàtì wítìrì òun náà dà àwọn ò tún dúró á sí pẹ̀lú rẹ̀. Hmm. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. hello hello. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ yìí ìbéèrè yín. rámọ́tà láì láti sábó ló ń sọ̀rọ̀. ìbéèrè yín. sàmà ẹjọ́ bá ẹjọ́ sà ṣé ẹni tí yóò bá nínú ọ̀sẹ̀ tó tó fẹ́ kí sàlátì tààrí ṣó lè ti fúnra ẹ̀ lélẹ̀. ètò dáa jù nípa ẹ̀yìn obìn mọ́ṣáláṣí ọ̀gá àti ẹ̀wà ń tòsí yín kẹ́ ẹ máa ṣe gbogbo sọ láti yẹn nù lè àmọ́ tẹ bá ti rí pé ẹ̀ máa ń tẹ́kì ẹ̀ lè máa bá lọ kẹsì máa ń tẹ́kẹ̀ kó rán gbé yín lọ kó gbó gbé yín ẹ lọ sí mọ́ṣáláṣí. àmọ́ tí ẹ bá ṣe nínú ilé ńlọ́lọ́lá jù fẹ̀yìn obìnrin nínú ìjẹ̀bù sí. hello. hello salaam aleykum salaam wa rahmatulahi. ẹ jọ ìbéèrè sí ẹnìkan béèrè pé ṣé ṣé nígbà tó bá ku ẹnìkan ní mọ́ṣáláṣí àti. hello. hello. hello? Ẹ̀dá tó kọ ìyẹn tí pé. Bàbá rẹ̀ kò. Ọ̀hún ṣùlá ẹ̀yìn rédíò yín lọlẹ̀ dáadáa, ẹ̀yìn rédíò yín lọlẹ̀ ní kẹfà. Tó bá ti yín lọlẹ̀ dáadáa fún ayé náà rẹ́kọ̀dì ò ẹlẹ́gbẹ̀ padà. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. Àwọn nọ́mbà tí olùjábínú tí ẹlẹ́mìí àfikún wọlé béèrè béèrè kan àbí kejì. Ẹ ló kọ yín o ìbéèrè tí ẹni ẹ béèrè pé ṣe ń ṣe tó bá. àmọ́ màmá dàrún àmọ́ màmá dàrún mo rò pé yé wa ìwọ ọkùnrin kan obìnrin kan ẹ̀yin kọ́ ni wọ́n ní kẹ́ ẹ ṣe jàmá hmm. so ìwọ ọkùnrin kan obìnrin kan kọ́ ni wọ́n ní kẹ́ ẹ ṣe jàmá hmm. kóbìnrin ọmọ lọ ilé kọ́ lọ ṣe sọ láti tẹ̀. ẹ lórúkọ yín o pẹ̀lú ìsàlámà rẹ̀. aleykum salaam wa rahmatulah ọkọ yín. ibrahim wakili. láti láti ẹ̀kọ́ sí láti ẹ̀dẹ̀ ẹ bá agbóhùn dáadáa ìbéèrè yín. náà ní ìgbà tí àwa ń lọ sílé tó gbà kan bàbá mhm. déwájú àwọn bàbá àwọn àpá wa àákùn rẹ̀ láti máa bá wọn sọ̀rọ̀ wọn àti wá di àsìkò yìí wọn wá ní kódà kí èèyàn máa tẹ̀ láti bá àwọn àpá sọ̀rọ̀ àbí ẹni tó bá jìyàn lọ pé sàmà lè fún làkàlẹ̀ yẹn gbọ́dọ̀ ṣe wọn lọ́wọ́ ní ẹ̀yìn kíláàsì ìbéèrè mi náà. kò sí tuntun mẹ́ àwọn afáàyàn jàǹbá yín ni ìwà pé àwọn afáàyàn jàǹbá yín kò sí tuntun ní Islam hmm. láti ìjọ tó lọ́n ti fi ẹ̀sìn àwọn ànábì Muhammad sallallahu alaihi wasallam ló ti wà pé kò sí kúnlẹ̀ kò sí dọ̀bálẹ̀ hmm. nínú ẹ̀sìn Islam. Hmm. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà fi àwọn àpè wọn rọra àwọn o ọlágbára ọ̀dà ẹ kí a ṣe báyìí wọ́n ní àwọn fẹ́ béèrè ìyá ìbéèrè ó ti ó ti ó ti gé ẹ ló kọ yín. hello. ó kọ yín yẹ tí ń pè o. ẹ pààrọ̀. ó kọ yín. ẹ àtàrà láti ilé ìwé. ẹ béèrè pé fẹ́ béèrè. tó bá jẹ́ wípé ìyáálé àti ìyàwó wọn jọ ń gbé. So, prógámù kan wá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyálé. Wọ́n sì fi tẹ́sù rẹ̀, wọ́n ti gba ìyálé yẹn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ̀ kò gbọ́. Débi wípé kò dáná sáré fún ọkọ rẹ̀. Sọ ìyàwó sì ń dá. Kí ni ìdájọ́ tó wà fún ìyàwó yẹn àti ìyálé? Ọkọ sì ń tẹ̀sọ́ tó yẹ kó tẹ fún ìyálé yẹn kó ṣe fún. Ṣùgbọ́n kò gbọ́ kò dáná sáré kò dáná sí màá pé kò sí kéde ìdájọ́ tó wà pẹ̀lú àwọn alhamdulilayi ìyàwó tí ń dáná fọ́kọ nígbà tí ìyáálé yarí hmm. wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lóun nígbà hmm. dáadáa níyàwó yẹn sí ọlọ́run ọba sanlẹ̀ sanlẹ̀ hmm. ṣùgbọ́n àwọn nǹkan kan tún wà ń bẹ má ti torí pé wọ́n ń dáná nígbà tí ìyáálé rẹ̀ ọ̀ dáná lọ́jọ́ tiẹ̀ kó wá tó jẹ́ pé ìwọ náà ló tún fọkọ mọ́ra tí wọ́n máa sùn ọ̀dọ̀ rẹ lọ́jọ́ tìyálé hmm. so eléyẹn yóò lè bí àbòsí hmm. ó lè bí aburú hmm. ìwọ ìyálé náà ó gbóńkóń tọkọ rẹ bá fi sí ọ nítorí dájú náà ni pé ó fẹ́ràn rẹ o torí fífẹ́ràn tó fẹ́ràn rẹ ní ṣe ń bẹ ọ tó bá yí tó bá di pọ́pọ́ ǹdà tí ó bẹ ọmọ ọ bẹ̀bẹ̀ títí o lè má gbà mọ́ ọ ọjọ́ tètè sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ padà sí pẹ̀ ń gbọ́rọ̀ lẹ́yìn náà ẹ gbọ́rọ̀ sí yẹn lẹ́nu ẹ kọ̀ láti dáná fún hmm. ẹ fẹ́ jẹ́yàwó mà ní. Hmm. tó bá pọ̀ ń lé yín fẹ́ mọ fẹ́ mọ pariwo ká hmm. àwọn ẹni tí wọ́n mọ bọ́rọ̀ ṣe jẹ́ wọ́n mọ pọkọ yín lórí ibú olórí ibú rẹ̀ ṣéda yìí lọ́yẹ kó lé ọ <laughs> olórí retí yín náà ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ kọ́lọ̀ mọ́ kára ìdá. ìfọkànlá khairan sheikh ẹ jẹ́ kí a wo àwọn ìbéèrè sí ní ibi bó jẹ́ jẹ́ pé àwọn ìpínlẹ̀ rọra ọ̀dà ẹja mọ̀ lọ́lé ọ̀la ní abala ìbéèrè àti ìdáhùn kún mọ́ inṣàlá kọ́ ayé jago mẹ́wàá lọ́la o aago mọ́kànlá ṣaago méjìlá fún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ń ṣe agbátẹrù ètò ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Shafdin Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́rẹ́ lógún àṣọ ọgbọ́n pàtàkì lọ́wọ́ àbú àmìná àti àfa àti wọ́n dìjọ kọ́ ọrin jazakumullahu khairan ọlọ́ọ̀bá yóò san oníkálukú alẹ́ sùn lóore ọláòdé lápàdé títí gánà assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. alwarithu rasul. FM